من إلى توكل الله هي صلاتكم محمد صلى الله عليه وسلم لا تأكلكم من الله وبارك وغيره النبي الصيام يقول الحجة والجاوة أتي أمام الصحابة أتي الله وصحابة الذي لم محمد صلى الله عليه وسلم تتيو في مادين وجايبين القيامة gẹ́gẹ́ bí ṣe wà nínú àkókò yìí ní tètè àkókò báyìí ní ìwọ ọjọ́ báyìí tí a máa ń sábà gbé àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí a bá láǹfààní àti ìgbéyẹ̀wò èyí tí a gbéyẹ̀wò ní ìní insha Allah ìfẹ̀sìké àlàyé rẹ̀ ìdíje yóò padà wáyé insha Allah láàrin ọjọ́ méjì sí mi tí ń ṣe ìdòkú ọjọ́ sátọ̀dé káfíńmá ṣe tẹ̀sí ìdòkú pa àlékún ọ̀rọ̀ yìí ni àgbéyẹ̀wò àmọ́ apá kan láti fẹ́ yà sí bẹ̀rẹ̀ mi àti ìwúlẹ̀ tó ń yà sí bẹ̀rẹ̀ sí máa tó bá di ọjọ́ àfẹ́sọ̀ sí ìwúlò náà. apá abúlé abẹ́yà òun náà ni apá pé ìṣe àfihàn ìfẹ́ sí àdàlùwà ṣáná sọlọ́wà àlùmọ́sọ́lọ́. ọ̀nà wo la máa ń gbà <clears throat> láti fi ìfẹ́ láti fi hàn sáàdúrà sọlọ́wà àlùmọ́sọ́lọ́. àlẹ́ ìlú ni a fi yẹ wọlé mi. ìdíje nígbà tí wọ́n dé ọjọ́ tàbí abẹ́ ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ nípa ọjọ́ ìdí àlẹ́wò àmọ̀fánà sọlọ́lá àlọ́sọ́lá àti ṣíṣe ayẹyẹ rẹ̀ abẹ́ ṣàgbéyẹ̀wò ilé tí ó ní àtẹ̀fẹ́ gbìyànjú pé àlàyé tí ó yẹ kóró tí a fi mọ títí ẹ̀yẹ pàápàá òdodo ọ̀rọ̀ náà níbo ló ti tẹ̀ wá níbo ló dé ń bo olójọ pé yóò máa lọ àwọn tí a padà wọ pé yóò lọ àmọ́ lẹ́nu ìta fẹ́ ṣàfihàn rẹ̀ ni pé ìfẹ́ àdàgbà Muhammad sallallahu alaihi wasallam báwo ló ṣe yẹ kó rí lọ́kàn mùsùlùmí àkókò olùgbàgbọ́ òdodo tí o bá fẹ́ bá ọlọ́run ọba rẹ̀ dáadáa tí o sì fẹ́ bá lùpìlá máa rẹ̀ dáadáa nǹkan kan ò gbọdọ̀ máa bẹ lórí ilẹ̀ táàdì nífẹ̀ẹ́ nǹkan kan ò gbọdọ̀ jẹ́ táàdì nífẹ̀ẹ́ tífẹ̀ẹ́ ìwájú ìdánilẹ́wà Muhammad sallallahu alaihi wasallam. níjọ́ tí mùsùlùmí bá wà tí ìfẹ́ nǹkan kan wá ti dànẹ́mì lọ́dọ̀ rẹ̀ irú ẹni yìí kò tí ì dolúgbàgbọ́ kódà àtẹ̀tẹ̀ tó máa ti wá àfikún ni pé ọ̀rọ̀ rẹ̀ wọ́n kù díẹ̀ ìyẹn ló fi ṣẹlẹ̀ nígbà yá àgbẹ̀bí náà kan rárá rẹ̀ sọ́nù máa wà ní òun lọ àwọn sọ̀hábí àgbà tá a lè fọwọ́ rọ́ṣẹ́ yìí máa wọ̀ sọ̀hábà lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam هنا الصحابي الجليل عمر بن الخطاب رضي الله تعالى عنه ó ní anta ahabbu ilayya min kulli shay ọmọdé ní àdìrí ànábì ìgbà fẹ́ tòótọ́ ìrẹ́ ni mo fẹ́ràn ju gbogbo nǹkan lọ min kulli shay ìrẹ́ ànábì wọn mo fẹ́ràn ju gbogbo nǹkan lọ ọmọdé bá ìlà àyàfi àyàfi kí ni ó àyàfi ara mi nìkan àyàfi kí ni o àyàfi ara mi nǹkan anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ọ̀rọ̀ rẹ̀ yẹn ni o anabi ni láàyò nínú ahadukum ìpè ẹnìkan ló yóò lè nígbàgbọ́ o hata akuna ahaba ilé tí ó jíjí ó pé ní àdínájì lẹni tó ṣe pé yóò nífẹ̀ẹ́ yóò min walidihi wa waladihi wa nasi ajma'in ṣé mi pé bàbá rẹ ní ẹni àtàbí tó gbọ́dọ̀ nípa ìlú bí rẹ lọ ìmí Muhammad ló gbọ́dọ̀ níbẹjọ má rẹ lọ ìmí ló gbọ́dọ̀ níbẹjọ ara rẹ lọ ìmí ló gbọ́dọ̀ níbẹjọ gbogbo àwọn èèyàn lọ àkúgbà tí mo gbọ́ bẹ́ẹ̀ mo bá ní àtẹjímí níwájú ọ̀rọ̀ mi padà ó náà yá anábì wọn ni mo fẹ́ràn gbogbo nǹkan lọ hàtà anábì kódà mo fẹ́ràn rẹ gbọ́dọ̀ àbí lọ anábì wọn ni àlànà yà ọmọ àlànà yà ọmọ anábì ni àtàn ìsìn ìlọsẹ̀lẹ̀ wá sọ̀rọ̀ yẹ ọmọ ìsìn ìgbàgbọ́ rẹ ṣẹ̀ṣẹ̀ wá dúró ìrẹ́ ọmọ. iye òjò àmọ̀ pé ìfẹ́ àdínẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam níta gbọdọ̀ gbọdọ̀ ní nǹkan kan gbọdọ̀ gbá wáyé rẹ̀ lọ́dọ̀ nínú ẹ̀dá tọ́mà ní nǹkan kan ìfẹ́ nǹkan kan gbá wáyé lọ́dọ̀ wa òun náà nífẹ̀ẹ́ lọ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala ìdíkì ìfẹ́ dáadáa fẹ́ nípa àdínẹ́gbà sọ yìí náà ọlọ́run náà kìí ṣe báyìí lọ́dún gbọ̀ngàn òun náà lábẹ́ nífẹ̀ẹ́ bí ó ṣe pé ọlọ́run náà ló kọ̀ máa ń di wa pé ẹ gbọ́dọ̀ máa ń nífẹ̀ẹ́ rẹ̀ tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ ni àá kódà àbálá àbátí wọ́n fẹ́ náà sẹ́bi ní àbọ́lọ́ nìkan àbọ́lá àpọ́lọ́ náà ló fèrè lẹ̀ fún wa pé ẹ lè rọ́nà lọ lọ́dọ̀ mi o àbíkẹ́ gbọ́dọ̀ mọ́ wọlé ìdí nu ló jẹ́ pé lọ́wọ́ tí wọ́n sọ̀rọ̀ pa gbogbo ẹ̀dá olúwa bá wa sọ̀rọ̀ mi kan ní al-Qur'an olúwa ní qul in kuntum tuhibbuna Allah ọlọ́run rẹ̀ Muhammad sọ fún wọn máa sọ fáwọn èèyàn pé ẹ̀yìn èèyàn kálẹ̀ bá nídìí ọlọ́run ṣe pé anídìí ọlọ́run ló jẹ́ kó ló ga jù àwa ní àtàrà tó ọlọ́run láti níta nẹ́ni ayé rẹ̀ láti ilé àtàkùn sọ fún wa pé kálẹ̀ bá nídìí ọlọ́run ibi ọlọ́run tẹ ní ẹ̀mí láti rí pàtẹ́bì òní ara ìlú muhammad láti rí o sọ fún wa pé ẹ máa tẹ̀lé mi muhammad ibẹ̀ láti rápẹ̀rẹ̀ ìfẹ́tẹ̀ ní sọ́nà torí kájọ̀dé ah, máa ń yẹn dáadáa ẹ̀ lọ́kẹ́lẹ́ bí gbọ́rọ̀ yìí kọ́má ní a sọ́dúnwá náà nàbí gan agbọ́dọ̀ máa ń níbẹ̀rẹ̀ lọ́nà lọ́nà <laughs> tabalá nàbí agbọ́dọ̀ fẹ́ràn ju gbogbo nǹkan lọ tẹ́lifíọ́ lọ́ọ̀ náà ló ń dààmú rẹ̀ inú àlùkùrá mi lọ kul in kuntum tuhibbuna Allah kálẹ̀ bá níbi ọlọ́run ibi ọlọ́run yẹn ara ẹni táàtì rí lára wípé mo fẹ́ràn ọlọ́run pàtẹ́rì òní oníṣẹ́ mọ̀ tẹ̀lé dáńtẹ́ Muhammadu bin Abdullah. ìdí ànábì táwa wí ẹ wá wù ẹ pàtọ́lọ́wọ́n abẹ́ bí ayà yìí. ọlọ́run nígbà mẹ́rin sọ pé in kuntum fa ahibbuni ó kàn sílẹ̀ látọ́ náà wà dáadáa kò ní bá mọ̀ pé fẹ́ràn náà ní ẹ fẹ́ràn ẹ fẹ́ràn bí kọ́ lọ́wọ́ ọlọ́run mọ̀ mọ̀ mútu mọ̀ ọ́rù bẹ́ẹ̀ tó ká ní kí mọ̀ mọ̀ ọlọ́run ẹ̀wù ni ẹ ìtẹ̀lẹ́tà omi náà ní pé ìtìbá àwàlẹ́ yìí wà ní ìtìhá ànáwàlẹ́ yìí àti ẹ̀ tó bá ti pa ká máa tẹ̀lé ní tó bá ti kọ̀ ká máa jáwọ́ bẹ́ẹ̀ ìfẹ́ rẹ̀ nígbà tẹ́lẹ̀ wa wa sallam tọ́ ẹ̀ wá ìfẹ́ ànábì yìí àkálukú wa náà làwa máa ń pàtó mọ́ra ẹ̀ ara wọn tí wọ́n tà sí mi bẹ́ẹ̀. ara àwọn tó ṣe a àti ètò ni wọ́n ń ṣe àwọn ìgbẹ́ ìlú nínú àtẹ̀jù táwọn ẹlòmíín ti ń lẹ̀ láti rẹ́ni tó ní ẹ̀ẹ́mẹ́tọ́ ń pè ní mọ̀nàmọ́ná yìí ọ̀rọ̀ anábì kọjá bẹ́ẹ̀ afa àtẹ̀lẹ̀ ìlú báyìí ìtìkú báyìí ní sáà ọlọ́mọdé olóbẹ́ sọ̀rọ̀ àdínábì ní oníṣẹ́ mọ àwọn ọmọ làkọ́jú tọmọ kékeré wa máa ń fà á rìn á níbẹ̀ ní ọ̀nà ẹ̀ tẹ́ bá ti mọ mọ́là tó bọ́ lójú tó jẹ́ bàbá tọmọdé wa ń fà á rìn ó lẹ́ ti mọ bọ́lọ́wọ́ àtàlù náà nìkiri nù á ní ẹtúmọ̀ tẹ́ orí dáadáa ó ní à ìtumọ̀ rẹ̀ ti pọ́ńpọ̀ ló dàbí afọ́jú òun ànábì ló wá dàbí ọmọ tí mú ọlọ́run ní káàkiri olúwa òkúta àbúrò ní wàá pàjẹ́ ńlá ní ìṣẹ̀lẹ̀ gbogbo irú àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ kọjá àlàyé ọlọ́run labọ́jú ànábì ni wọ́n mọ ọlọ́run ọba rẹ̀ ọ̀rọ̀ kọjá àlàyé ọlọ́run ọba kọjá akẹ́kọ̀ọ́ fi wá mọ́jú àbámu pẹ́ńtà fi wé ìmọ́là tó gbọ́ lójú tọmọ fàárì tọmọ bá yarí fóun ò fàárì mọ́ mọ́là ní ìdààmú bá olúwa wá sì kọjá ní dídàmú ò bá ń ẹnìkan gbogbo irú àwọn eléyìí àwọn ìfẹ́ ń ṣàfihàn ìfẹ́ kọjá abọ́lọ́run ọba gan ti gbé kalẹ̀ bẹ́ẹ̀sì ni àwọn onídé náà ti ní kíní gan an ní kó lu máa tàjá àwàdà ṣáàdá wú nǹkan lába ìlà àpéjì gbogbo nǹkan ló gbọdọ̀ láàlà gbogbo nǹkan ó gbọdọ̀ ní kíní jọmọ́ àlà ìjọ tí nǹkan bá ti wá kọjá àlà rẹ̀ yóò di tí ò dáa yóò di ìdàkejì ni tí ọbẹ̀ bá dùn ẹ bá ẹ mọ̀ pé iyọ̀ làwọn fi sọ́bẹ̀ débi máa ń dùn ayé ẹ̀fọ́ jẹ̀ ìjọ tí iyọ̀ ní bá pọ̀ jù nínú ọbẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sọ́bẹ̀ náà nǹkan lára ilé àbòsè ọbẹ̀ ni ó ti tà nílé jẹ mọ́ àbá lè jẹ mi abẹ́ mu gàrí ó wá yẹ ká ti ṣúgà bí síbí kan sí àwa kó ṣúgà bí síbí mẹ́fà sí ìyàmọ́ kí ni kí ni irú gàrí ló bí a nílé mú mọ́ nàbìlì kúlù máa jàjà àwàdà hàdáhù nǹkan lára ilé àbòsè gbogbo tó bá ti kọjá ààlà àbí tó yẹ kó débi ibi tí kìíní ìgbọdọ̀ léèrè o tí a bá ilé ti gbé kọjá rẹ̀ yóò di ọkọ títì yóò di tí ò dáná kò ní dáná bẹ́ẹ̀ ni ìfẹ́ ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam ìjọ tó bá ti wá ń tipa tí wá ń gbé níbi pé àti wá ń fi ànábì ìwé ẹni tí ń fa afọ́jú ní ìfọ́nà wa la fọ́jú bá ànábì ń fa rìn ti kọjá àbí ànábì náà kódà ti kọjá ìmánì èyí ó kó kọjá ìmánì yóò bọ́ sínú kúkúrú lọ́nà mọ́tò tó wà bẹ́ẹ̀ ọlọ́run ti wá sí ìbèrè ìbèrè bá tún adẹ́gbẹ̀dẹ́ àgbẹ̀dẹ́ eléyìí ọ̀kan lọ. so ìfẹ́ ànẹ́bí wo kí wà ní àlá ìfẹ́ ànẹ́bí ọlọ́run bá ti yẹ fún abẹ́ ayà rẹ̀ ìfẹ́ ànẹ́bí àlá rẹ̀ náà ni pé pàtàkì òní ẹ máa tẹ̀lé mi ọlọ́run bá ti àmọ́ sí ẹ tẹ̀lé ànẹ́bí nìfẹ́ ànẹ́bí sọ́nà ọlọ́run àdìgbò gbogbo olólùfẹ́ ànẹ́bí láyé òun lẹni tó ṣe pé ìmúra rẹ̀ tànẹ́bí ló yọ ìsun rẹ̀ bá nẹ́bí ti ní a máa sùn lójọ o rẹ̀ kó bẹ́ẹ̀ bá nẹ́bí ti wí pé sọ́lù kàmọ́rọ̀ àìsùn mú ní kò sọ̀lì ẹ máa kírun bí ti ń kí obìnrin rẹ̀ jọ tàbí kóso wà á ní ìmọ̀ ẹ̀ síkàkù iṣẹ́ hajj ní ọ̀dọ̀ mi àtọ́bì lẹ́sìn ní kẹ́ẹ̀bí mú ó bẹ́ẹ̀ ti o ó wá di ní ti ṣe ó ẹni tó ń pè lólólùfẹ́ ànábì lórí sallallahu alaihi wasallam kèé sẹ́gun láti mọ sọ ẹni pé káfẹ́nu wí ti pọ̀ ìfẹ́ ànábì ìfẹ́ ànábì ó wá di ó ti wá di nǹkan míì kódà ìfẹ́ ànábì ni àwọn èèyàn ti fi gbájú ẹ̀ lásìkò làwáyé náà tẹ́bi ó kọ́ ànábì ni wọ́n máa dá báwọn èèyàn ó sì máa gbowó lọ́wọ́ wọn. àbíbá máa wà ló lè gba mi tó dẹ ibà fẹ́ muhammadu o ìtumọ̀ náà sókè èmi fẹ́ muhammadu kó o ẹni fẹ́ muhammadu kó káwọ́ rẹ̀ sápò èmi fẹ́ muhammadu kó fọwọ́ mi sápò ẹni fẹ́ muhammadu kó rẹ̀ jáde àbá ẹ̀ sọláàtì wọn pé eléyìí ìfìfẹ́ ànábì ló gbájú ẹ̀ ní sọgbà tó júwe kò sọ pé ẹ̀kọ́ ọwọ́ yìí dáko ẹ̀mú owó yìí jáde ẹ̀dùn lórí awo ọlọ́wọ́ kò sọ báwọn. ìfẹ́ ànábì bí tó wà ní pé ìtìbà hùhù ẹ máa tẹ̀lé kíárì ẹ máa tẹ̀lé yìí ọlọ́wọ́n wa kàn sọ́bi àyà yìí nìkan àwọn àyà wa pọ̀ nínú alukoran tó lọ́wọ́ fi pàṣẹ káwọn kálukú wá ń ṣe tiẹ̀ kálukú wá ń ṣe nítorí kódà a ti ń rí àwọn èèyàn tó máa gbọ́ àtàbà tí gbájú ẹ náà ni ẹ máa máa gbó lọ àwọn èèyàn náà kí ni anábì ti ṣe bẹ kálẹ̀ lákàmọ́ jẹ́ ni àá níjọ́ ìlànà anábì wá di tẹ́tíra tí wọ́n ṣe bẹ kálẹ̀ fún yín tẹ́ wà ń dáná fún yín tẹ́ wà ń jẹ́ ẹ lẹ́ẹ̀dẹ́ àwọn èèyàn jìbìtì ẹ sọ yìí ń kó kílẹ̀ anabi yẹn ṣe ṣe bẹ̀ṣẹ̀bẹ̀ yẹn ti ṣe yọ ló ń jẹ́ ìdá anabi gbé kalẹ̀ tọ́lọ́wọ́ bá ní ẹbí fi fẹ́ hàn lára rẹ̀ ní pé ìkí bá hùhù ẹ máa tẹ̀lé. ayé àtẹnudọ́ alukur'an ọlọ́run bẹ́ẹ̀ ju ìbá àti mú anabi fún wa olúwa ní làkọ̀dì kana lakum fi rasulillahi uswatun hasanah ọlọ́run ti ń bẹ fún yín o fi rasulillah lára òjíṣẹ́ ọlọ́run tá a rán sí ó sì wà àwòkọ́ṣe hasana tó dáa torí kò ń wẹ́ ẹni tó ọbẹ̀ máa wò kọ́ṣe lára àmọ́ wò kọ́ṣe jẹ̀ mọ́ anábìwá Muhammad sallallahu alaihi wasallam kára kọ́kọ́ gbé láti jẹ àfi ara ń sì rẹ náà ìgbódà bóòlù ànábì ti mọ bóòlù àti mọ rí àfi ara ń sì ànábì ẹ júwèé rẹ̀ fún wa bóò ló ti rí káwá wo àbí aráàlú ànábi gbogbo bí wọ́n bá mọ̀ tó bá ti lọ́ọ̀rì kanu lọ́ọ̀rì kanu ẹ̀ pé wọ́n ní bá ànábi ti rí rè wọ́n ní bó ti wọ́n ń wá sọ̀rì wọ́n ní bó ti wọ́n múra rè káwá wò múra tiẹ̀ pé sójú ọbẹ̀ tí o bá ti jó ọ̀rọ̀ rẹ ti kí ẹnu pé ah, ọ̀ tí ìwé rè láwùjọ yìí ẹ wo àwọn àwọn ọmọ tó máa ń ti gáyìí ẹni pé ẹni táwọn bá fẹ́ wò kọ́ sí níbi táwọn olùgbàdé aṣọ tó bá tún wọ̀ ń wò tún wá sọ lóko àwọn ẹni tó bá ń wọṣọ wọn pẹ̀lú ẹ̀ ẹni tó lẹ́nu dọ́mẹ́ta yà àwọn ọmọ bọ́ọ̀lù ìlú ìlú gbá fọmọ owó ṣòkòtò ìṣòwé ìṣòwé báyìí yóò tún wá sí eré lẹ́nu báyìí wọ́n ti gbà á inú ndó kí wọn gbà á bẹ̀ náà ní pé nígbà ti rí èèyàn wọn tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n sì ní ní role model àwọn wọ́n ń pàṣẹ rẹ̀ kí pé aráyé bú wọn àbọ̀ bú wọn aráyé ò bú wọn torí pé wọ́n lẹ́ abọ́lọ̀ tó wá sọ fún mi àti ẹ̀dá àwọn ẹgbẹ́ mùsùlùmí pé làkọ̀dì kẹ́rẹ́ lakum fi rasulillah ó sì wá tó ṣàṣàlà àwòkọ́ṣe dáadáa ti ń bẹ fún lára ìjẹun àwòkọ́ṣe dáadáa ti ń bẹ fún lára ìjẹun àwòkọ́ṣe ni ọ̀rá ní a ah, bá nẹ́bí ti mọ́ múra rí ọ̀rẹ́ a àyíká wáyé a òkùnkùn ìgbọ́dọ̀ máa lò kí wọ́n kà máa gbìyànjú yẹ̀yẹ́ ni àwọn ọmọ ọ̀tá tí òkùnkùn wọn lù táwọn òrùgbẹ́ nìkan ó fi yẹ̀yẹ́ nígbà tó fẹ́ pọ̀ sí táwọn fẹ́ pọ̀ sí kí orúkọ ẹgbẹ́ pọ̀ sí táwọn yẹn mọ̀ wíìkì àbíkílẹ̀ ó sì olù á wíìkì ẹ̀sùn ìdàrí á ní wíìkì ló kọ́ rẹ̀ ẹ̀ á ti mọ ẹni táwọn fẹ́ kọ́ sí ẹni kò sí láwọn sọ ọ́ láwọn ṣe wọ́n ti ba lọ́wọ́ ti fẹ́ tọ́lẹ́ tó kù wọ́n tó fẹ́ kọ́ sí mi. tẹ́lá tún ti ní wọ́n ti jẹ́rìí pé àwọn tó ti ń fi rògbọ́n rẹ̀ kódà tí wọ́n bá ọ̀bá táwọn mọ̀ dáadáa ọ́ ti sálámọ̀ tí wọ́n rọ́ọ̀dì rò pé ọ̀pàdé àmì àìmọye mi jẹ́mi àjẹmọ́ sálámà sí àbá àbámọ́ yíwò gẹ́ ni mi ti lè lu ẹ̀dì sálámà rẹ̀ kò wọ́n lóko ó kọ́mọ̀ wọ́n báyìí nígbà àbá àbá àná á so you are not a muslim ah muslim bá wọn lóko pẹ̀lú muslim tó irun bá rẹ̀ ó sì kúrú dín in lọ ẹnìkan kò tí wọ́n fi bí wù pé àwọn láwọn ẹni táwọn kọ́ sí so ìwọ náà gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀gá tiẹ̀ ni Muhammad bin Abdullah ọwọ́ náà ti kọ́ ní ẹ bá kọ́ yá àfi ara ń sẹ́ra ẹ̀kọ́ Muhammad àmọ́ ìwà máa dánwò tó wá kàn wá ní pé èyí dáàtò wá bí kọ́ọ̀tì ànábì mẹ́ àwọn tó bá tún wá ń kọ́ọ̀tì ànábì ní atúwá rẹ́jọ́ àti mọ́ takò wọn atúwá rẹ́jọ́ àti mọ́ bú wọn ṣòkòtò wọn láti wọn mọ́ fi bú wọn irun gbọ́n wọn láti wọn mọ́ fi bú wọn sọ́nà bí kọ́ọ̀tì ànábì lẹ́yìn kò rí takò abẹ́rẹ́ tẹ bá èèyàn máa ń kúlọ́dún gbàtà mbẹ ní ilé kí ó ní máa ti mìíràn lọ́dọ̀ ṣe ẹ̀kọ́ náà gbọ́dọ̀ tó ṣe dé mahmoud rahim abdullah abdullah tíra kan wá mbẹ nínú àkídà àkídà ṣáírọ̀ náà kú bẹ́ẹ̀ o à ń pè ní hayatu islam hayatu al islam tí ẹ̀ ti ká jùlọ sùlà wà nígbà tán ní awádùn dáadé tẹ́bá tí wọ́n fi ká ní tíra tí wọ́n fi kọ́ ní àkíkà tí tàbí tí wọ́n pè ní òun náà ní tíra ta fẹ̀ ní hayatu al-islam ní ti ń bẹ lọ́jà dìbò owó iná ń ta ó lè kó kò lè ti wọ hundred naira ẹgbẹ́ bá ti wá kọ́ ní àkíkà àṣàyè náà lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n wá bẹ́ sọ̀rọ̀ pa muhammad sallallahu alayhi wa sallam nígbà tó wá fẹ́ sàlàyé ẹ̀ fáwọn àdébí jọ náà ní sọ́ọ́rí báwọn tẹ̀lé yìí ti mọ múra o bá lẹ́bi ti mọ múra o ilé kí n dàbí kọ gbogbo àwọn ọmọ sábà ti ń ka àyàfi ìsìlámù lẹ́nu bí wọ́n ti bá lò àmọ́ tó ní pé àwọn afá àti wáyé ká àtẹ́ká àwọn ọmọ yìí ó dó lóṣù tó tó bí wọ́n bá dé wọn kọ́ mẹ́gbẹ́ wọ́n pọ̀ ní mọ̀dínà ìgbẹ́ wa mú káàkiri gbogbo mọ̀dínà sobíṣòkò tó wá mọ̀mọ́ kàngbẹ́ lànàbí wa fà á sókè ah, ẹ̀ ti náà rọra parọ́ ìjẹ́ káàkiri mọ̀dínà wọ́n ti ń gbé pẹ̀lú bẹ́ẹ̀ náà ìdó òdìrún pa wọ́n kọ́mọ̀tì ẹ̀sìn jẹ́ tẹ́lá fún irú ìlú bá wà yìí gan kí ìgbẹ́ wa káàkiri gbogbo nínú ìjẹ́ gbogbo òní wá bá ti kókò mi amúlò bẹ́ẹ̀ náà láti máa dáná oúnjẹ níbẹ̀ náà láti máa sùn níbẹ̀ náà láti máa gbé àmàbọ̀ amọ́tálásì náà ìjẹ́ náà láti máa sẹ̀bọ̀ ah, ah pé yóò bá tiẹ̀ parọ́ yóò parọ́ tí ó ṣe bí fẹ́ẹ́ kì í ṣe irú rọ́lá sábà yìí níbo ní ìgbà tí kò mọ̀ jìnnà sí ìgbà tó yà ìgbà tó yẹ àwọn tí lọ́gbà náà wọn à máa tó ọ̀rọ̀ dáadáa ọlọ́mọdé àtàlù wa àpèjúwe tó eléyìí tá ara mú yìí àpèjúwe tó pẹlẹbẹ jù lámú ni o just appearance pé ọtí ẹ̀fẹ́ appear síta àkọ́kọ́ ráwò kọjá àgbẹ̀bí dọ́lọ̀ ní àrí àkọ́kọ́ ní lára wọn bẹ̀rù yà mẹ́bùwá Muhammad sallallahu alaihi wa sallam wọn bá àgbẹ̀bí kẹfà lẹ́hìá anábì irùngbọ̀n rẹ̀ pọ̀ ìwọ irùngbọ̀n tiẹ̀ lọ yọ lọ yọ bíléèdì lójoojúmọ́ yìí sábà ní ká dáàbò ẹgbẹ́ méjì àdẹ́bí ọmọ ọmọ lẹ́yìn lẹ́yìn méjì àdẹ́bí ìwọ jẹ́ pé àfi aráàlú rẹ̀ kò kọ́kọ́ jọ tàbí náà àfi aráàlú là ń sọ wọn o ká tó wá sọ pé ká nífẹ̀ẹ́ ọmọ làkejì ọ̀jọ̀ àdẹ́bí bẹ́ẹ̀ ká kóyàn mọ́ra ọ̀jọ̀ àdẹ́bí bẹ́ẹ̀ ká ṣe dáadáa sáládùúgbò ọ̀jọ̀ àdẹ́bí bẹ́ẹ̀ gbogbo àwọn yóò náà ọ̀tọ̀ tó nìyí wo

bóòlù ọtí báyàwó lò àwòkọ́ṣe tó nípọn ló wà lára rẹ̀ èmi ò yá sẹ́ẹ̀tì ibi déèyàn bá wọ̀ kéèké ọ̀ọ́ni máa bá nàbì lọ́gàá mẹ́ afẹ́ báyàwó lò anáwó Muhammad sallallahu alaihi wasallam alọ́ọ̀rẹ́ ilé ìlọ́wọ̀ yà lọ́wọ́ àìsà rẹ̀ aláwọ̀ àìsà rẹ̀ táà nàbì bá tẹ̀ ń bẹ́ ní kíni máa ń ṣe à ó ní gbogbo ìgbà táà nàbì bá bẹ́ ní o káàna fi khidmati ahli káàna fi khidmati ahli pé nígbà nàbì bá tẹ̀ kò ní pé kó máa ràn wọn ìyàwó rẹ̀ lọ́wọ́ tẹ̀ nílọ kéwọ ìwọ gẹ́gẹ́ bí àfa gẹ́gẹ́ bí ìmọ̀mù gẹ́gẹ́ bí nǹkan ǹjẹ́ ìyàwó tiẹ̀ lè gbé ojú kalẹ̀ kọ́ ọmọ bá kọ́ tẹ́lẹ̀ bá bọ́ jẹun tó kíyàwó rẹ̀ mọ̀ fọ̀tọ̀ lọ́wọ́ kí wọn náà bọ́ sí ìjà àkọ́kọ́ ọmọ fọ́ kí wọ́n lè tọ́ lè báyàwó rẹ̀ gbọ́ bẹ̀ wọ́n kò báyàwó rẹ̀ tọ́ kò báyà kò báyàwó rẹ̀ kò rán kódà àmọ́ ń wẹ̀ fọmọ gbogbo ẹ̀ fáwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ìyàwó rẹ̀ gbogbo ẹ̀ ọwá lọ́dọ̀ àlọ́yìn agbègbè kan kẹ máa mú omi lọ́pọ̀lọpọ̀ wá sí ṣé ìdí ẹ̀ gbogbo eléyìí yẹ ká wá bá ti kọjá bẹ́ẹ̀ bá a ti báyàwó rẹ̀ bóòlù ń báwọn èèyàn táwọn kó jẹ́ anabi máa ń wo àwọn èèyàn tí wọ́n bá ń bẹ lẹ́ẹ̀kan bẹ pẹ̀lú rẹ̀ kan bá kan bá tọ́jú àwọn sọ̀hábà gbogbo èyí tí nǹkan bá ti ń ṣe wọn anabi ó ìfún nìkan ṣe ni abẹ́rẹ́ yìí anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ṣe àlẹ́yìn ni pé káàna láàyè dẹ́kìrú káàna láàyè dẹ́kìrú ṣé án lè bọ́dẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti rán tẹ̀lé láàyè dẹ́kìrú ṣé án lè bọ́dẹ̀ ànábì lè máa tọ́jú nǹkan jíjọ́ kejì o gbogbo tó bá ní báyìí àwọn tí ò ní inú àwọn sọ̀hábà yóò fún ilé yóò fún ilé yóò fún ilé yóò fún ilé bẹ́ẹ̀ sì sábà ní ká gbé pásọ̀lálítì ànábì kalẹ̀ kò yẹ kó jẹ́ni tí ó lówó ká ànábì lágbàáyé ńgbà náà torí pé sọ́bà wọn bá ní ká ànábì ó máa mú níbi tá a bá kó bọ̀ lógun à ó yẹ kó jẹ́ pé ní gbogbo ayé òun yóò mọ lówó dùn gbogbo ayé òun yóò mọ lówó dùn ìtọ́lọ́wọ́n bá ní ká ànábì nìkan máa mú nu tó bá kó bọ̀ lógun ní twenty percent ìdá kan ìdá márùn gbogbo tó bá kó ní so twenty percent ń jẹ ní ó yá gbogbo yìí tó kù ó yá fún ọ lọ káwọn yìí máa fún ara wọn lọ ànábì nìkan ló sọ lọ́wọ́ àwọn àlùfẹ́ lọ àmọ́ gbogbo tó bá lọ gbà yìí náà tani òní ni yóò máa fún ẹni tí ó ti yìí jẹ bá ànábì kò yí nǹkan tó bá nílé ní òní tó kò gbọ́dọ̀ díjọ́ kejì lọ́wọ́ ẹ tẹ́kínì kan máa ń kejì díjọ́ kẹsàn-án ànábì òun náà ní ọ̀rọ̀ míì tó anábì òtún ti kíní mi lò pé ó ṣe èmi mo ní wímọ́nì ìyàwó àtọmọ ọtán gbọdọ̀ máa jẹ fún gbọdọ̀ máa gbọ́ bùkátà wọn ìdí ìyàwó àtọmọ ó máa jẹ fún dídí ọdún kan anábì ó sọ rẹ̀ sílé fún dídí ọdún kan nítẹ́ jẹ rẹ̀ lẹ́yìn táwọn ìyàwó fẹ́ jẹ pípé òun gẹ́gẹ́ pásánà ó àtúmọ̀ ní nǹkan míì lọ́dọ̀ anábì kọ́ àwọn èèyàn bá anábì tún bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ lónú àwọn àbá àtiwájú wọn bẹ́ẹ̀ ń ta lé ní ẹ̀dá kóhun máa yọ̀ kóhun máa bí bí ń kọ́lé mọ́lé ní ó máa ra mọ́tò mọ́ mọ́tò ní ó máa bí mọ́lé mọ́ ní ó máa fẹ́ yàwó léyàwó amẹ́wà àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ìmí lásán tí ó mọ ó jẹ láàárọ̀ ẹni tí wá mọ ó jẹ láàárọ̀ yìí ọwọ́ ni ti wá mọ yóò tún mọ gbowó lọ́wọ́ wọn jẹ ẹ mọ mu wá náà ni ìwọ ló yẹ kó tún mọ bọ àwọn eléyìí ìwọ ló yẹ kó tún mọ gbogbo agbègbè wa lè jẹ́ ìbámu yìí wà níbi ẹbí láàrin àwọn ẹbí ànábi wẹ̀ ó yẹ kankan ànábi wẹ̀ ó kankan láàrin ọ̀rẹ́ ànábi anáwó muhammadu wa àdùnnà bí abubakar ṣe jẹ́ pẹ́tọ́ àádọ́ ọ̀rẹ́ ìmú ọ̀rẹ́ lànábi àwọn ọmọ abubakar ṣe jẹ́ kọ́ra bí ọlọ́run bá ànábi ti tó òun bó ti kàǹkà tó òun tó tún wà wà abubakar lọ́ní yóò mọ̀ wá bá bu wá sí ìdè mọ́ wá nílé ẹ bá ti wá ànábì ẹ bá wá wá sí ìdè lé tẹ́ ẹ bá ti bá ẹ wá lọ lé ànábì. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà tún mọ wá bu wá sí ìdè náà lọ kò dúró ní o pé àti mi ní wa mọ wá bu wá bu ló gbọdọ̀ mọ wá yọ o ànábì ó mọ wá bu wá sí ìdè lọ àwọn akéwì ló mọ wá ànábì wa lẹ́yìn àwọn tá à ń pe wọn láàbá àti àlàjẹ́ mú ìdùnnú lẹ́yìn ìjọ tẹ́lẹ̀ bí ìbá ti bára rẹ̀ ń kó òbí kan pé olójẹ́ dàrẹ́tọ̀ òbí kan tó dọ́bìtì ńlá kan lẹ́yìn tó wá gba àwọn ọmọọṣẹ́ sọ́dọ̀ yóò máa yí ilé mi ni kí n máa wá wá ọmọọṣẹ́ mi lọlé ẹ̀dá kò kọjá lẹ́nu náà wàdà olùwàdí ńlá kọ́ni kí á nà lẹ́kọ́ fi rasulillah ó sì wá tó ní hasana ibi tó ti ní àtẹ̀lé ànábì dáàbì fi ìgbé ànábì hàn rèé gbogbo eléyìí láti mọ́ gbogbo eléyìí kò láti ọ̀kan tó nù bàbá wa wo gbogbo agbègbè gbogbo agbègbè gbogbo agbègbè àwòkọ́sí tọ́nà ní a máa ń bẹ́ẹ̀ láwùjọ ti àrùn ọlọ́run wá sọ fún wa ní òní ọlọ́run Allah subhanahu wa ta'ala èyí olówó pọ̀ jù náà Qur'an olówó ni ati'u Allaha wa ati'u Rasul ẹ máa tẹ̀ láti ọlọ́run ẹ sì máa tẹ̀ láti àná ati'u Allaha wa ati'u Rasul níbi ayé àmì tó ti pa àwọn ẹ̀sán fún wọn tolúwa ní àti ọlọ́ha wà àti ọ̀rọ̀lù ẹsẹ̀ lọ́lọ́rọ̀ ẹsẹ̀ láàmúnábì ó wá fi bí ikú pé wà úlì amúlímìkú ẹ tó tẹ̀lé àwọn aláṣẹ ẹnu yín sẹ́ni bó ti fi wọ́n kò yìí olùwàsíwájú àwọn bá wọn sáà ní ẹbí kò yìí fa íńtánẹ̀tì àtúntì tó bá di pé nǹkan tó wá di pé ẹjọ́ ń fà á mọ́ra yín lọ́wọ́ farudúhu ila Allah wa rasul ọlọ́run ní tó kù lè pé tó bá ti di fanfa ẹgbẹ́ kù lọ́wọ́ ara yín ẹ dá padà sí ọba sọ kí là ń dábì sọ kí lọ lọ́wọ́ ọba tọ́ kí là ń dábì sọ sallallahu alaihi wasallam. sáwọn ìfẹ́ wọn yóò dàrú àwọn ìfẹ́ wọn yìí sì yẹjú bọ́lọ́wọ́ bá ti ní ká yẹn rẹ̀ kọ́lọ́mọ́tà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ kọ́rọ̀ rẹ̀ yìí wa so ìwádìí láti àdánwò Muhammad sallallahu alaihi wasallam àìmọye ìgbàlẹ̀ mọ̀ sọ̀rọ̀ ànábì wò lé mi bẹ́ẹ̀ lọ́dún ọmọ bìlíìfù pé ọpọlọ òun jiná kọjá tó wọn tẹ̀ lọ́wọ́ àyà kan abẹ́ ní Suratul Maida nígbà tó lọ́n fẹ́ fi ìtẹ̀lé àtẹ́lẹ̀ yìí lọ́lẹ̀ dáadáa dáadáa ni àyà ni kúkújẹ́ tó lè parẹ́ olúwa ní wa man yuti'ir rasul faqad ata'a Allah wa man yuti'ir rasul faqad ata'a Allah olúwa ní ẹnikẹ́ni tó bá ilé tẹ̀lé ànábì ó ti tẹ̀lé ọlọ́run so títẹ̀lé ànábì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó ní kí ni jẹ́ ó ní tẹ̀lé ọlọ́run ẹ wá mú àyà yìí ẹ jẹ́ ká wá fi wé àyà àkọ́kọ́ tá a kà tọ́lọ́wọ́ ọba wa subhanahu wa ta'ala torí pé kúlì in kuntum tuhibbuna Allaha fattabi'un kálíwé lẹ́ẹ̀bá lẹ́ẹ̀fẹ́ràn ọlọ́run ní ànábì sọ fún wọn pé èmi ànábì ní kẹ́ tẹ̀lé tó ìtẹ̀lé mi yẹn ni ó máa jẹ́ àpẹẹrẹ pé ẹni bẹ̀ ọlọ́run ẹ wá wà lẹ̀ ilé iná wà mà yóò ti ìrọ̀sùn ẹnikẹ́ni bá ti jẹ̀ láti nàbì fàkọ́ni àtọ́ àwọn ó ti jẹ̀ lọ́wọ́ ọba nù ayé ti ti jẹ̀ lọ́wọ́ wọn ọba ò lè wáyé àfikọ́ jẹ̀ láti nàbì wa Muhammad ìwádìí láti nàbì ẹ̀rọ àkókò láti wọ́n sí kò sọ́nà dáàbì àwọn ọ̀rọ̀ tó sọ ọ́ lẹ̀ náà àwọn ọ̀rọ̀ tó sọ kalẹ̀ àwọn tó ṣe kalẹ̀ àwọn tó ṣe lọ́jọ́ àwọn ṣe lójú ànábì tá ànábì ó ṣe kọ̀ǹdẹ́mù ẹ̀ máa wòye lọ́wọ́ ìjókòó táwọn sọ táwọn àti wákàtí rẹ̀ gbá lórí ìjọba ìjọba ànábì sọ ń pa ẹ̀ lórí eléyìí náà sílẹ̀ ànábì sọ ń pa ẹ̀ lórí eléyìí náà sílẹ̀ ànábì sọ ń pa ẹ̀ àwọn àmọ́ wádìí wádìí wádìí gbogbo ẹ̀ àwádìí ẹ̀ débi bá wádìí ẹ̀ ìdójú àmì kéèkà ti báyìí kó kà sọ fún akẹ́ àdìsí gbogbo ẹ kúkú níbi táàmù wá sí sábà tó wá níbi tó wà tán àwọn èèyàn wo làwọn tó dá pọ̀ fáwọn náà gbọ́rọ̀ náà wá ẹja àríwọn àwọn wo ni wọn sáwọn tó ṣe ńgbà tá a wájú ìtàn gbèsè ayé wọn a rí wọn pé ah, àwọn ẹni eléyà kápálapàla mọ́ wọn lọ́wọ́ ni àbáwọn tá a kápálapàla mọ́ wọn lọ́wọ́ a wà wádìí wádìí délẹ̀ báwọn tábà tó wá wádìí la wá ara dìda dùn pé a ah, pẹ̀lú bí tí wádìí wa mọ gẹ́gẹ́ bí gbìyànjú ọmọ nìyẹn àdìgbé àwọn ẹni tó lọ gbọ́dọ̀ yí wa ah, ààrẹ ẹni tá a kẹ́fin aburú sí lára wọn kẹ́bí lọ́rọ̀ àtẹ́bí lálàáfíà ọ̀rọ̀ náà ti di ń ta gbọ́dọ̀ mọ tẹ̀lé nìjọba ó ti di ń gbọ́dọ̀ mọ mú lónìí kí é ṣe pé táà kọ́kọ́ máa wò ní bí ọ̀rọ̀ akọ́gbèsọ́pọ̀ lọ tiẹ̀ táà ni wọ́n ń tó lọ ọ

bí àwọn àkójú ọ̀rọ̀ kata ti mú wájú kí gọ́vùnà wa lóògùn ṣèṣe ó wá dádúgbò wáyé lẹ́nu ó wá fún gbogbo wa dọ́tọ̀ ẹ̀yìn ara sì máa wá wọn lọ́jọ́ àbí kó sì ọlọ́gbọ̀n gbogbo wa báwọn ó wá ní ìjọba bẹ́ẹ̀ ṣe dáadáa fún yín ní àdúgbò yín yìí o ó yá kí lè fẹ́ ká ṣe fún yín ẹ̀ṣọ́ láàlá ẹnìlọ́lá tó bá ti pé gbogbo wa náà bá kó lọ ìdókòlò dàbí náà tó ráàlú ìjọba jọ sábà ní ó dá ẹ̀ abẹ́fẹ́ ní síìtì kọ̀ọ̀kan ẹ̀yẹ èèyàn kọ̀ọ̀kan àwa àrùlọ àwọn gbogbo àwa tá a wá kóra wá jẹ àwa ju fífì lọ ó yẹ ẹ mú mọ̀ràn wa ẹ sì máa rí ìmọ̀ràn wa ò ní jẹ yọ̀kan láíláí ìjòkó níjó padà ẹ̀ fi si pé ó yà gbogbo yẹn lọ sọ̀rọ̀ ẹ bá ti wá ní pé àgbìrì láàrin ara yín lẹ́yìn tó wá mú wá bá wa torí pé ọpọlọ mi ènìyàn kò jọra wọn àwọn ilé ìdè wo pé àwọn ah, gọ́ọ̀mẹ̀ntì tó kù báyìí bẹ̀rẹ̀ pé ojú ọ̀nà ìgbẹ́sìmọ̀ bá wa mójútó ẹ̀ṣẹ̀ gọ́tà sádùúgbò wa kí àwọn omi lè máa ríbi lọ so kò ní máa tú wàhálà oníṣe kìíní kan bá a láti rẹ tó ń mọ̀ràn wá ẹ̀dàkùn mọ̀ràn ni ó bá làkà ìwà tí ó bá làkà ìwà. bẹ́ẹ̀ láàárẹ̀ tí ó sọ pé àbẹ̀rẹ̀ ilé ìmọ̀ ìgbọ̀ jẹ nínú gbogbo táwọn wí ọ̀nà ni wọ́n wá sọ pé ebi ń pa àwọn èèyàn nù ọ̀nì kan máa sọ̀nà ẹ wo ẹ gọ́ọ̀nà ẹ má dá ilé ìjọba ìgbọ̀mọ́jú mi ni ò bá ti sáláàdì lẹ́ mọ̀ sọ fún wa ní o bí ẹ mọ̀ bá wa gbé nǹkan kan wá lóṣooṣù ní o nígbà ní ìdádùgbò wà yìí ààrẹ tí ò ní ní ìdílé yìí ṣé ṣé mi máa ń pàwọ́ lè ní pàwọ́ tí o ti wá pé bí oúnjẹ ni wọ́n wá ìwò wọn kódà wọ́n sì máa bú mẹ́ ya alátẹnujẹ oúnjẹ ló kàn lóko dáhùn yìí wọ́n bá náà jẹ́ rí àti wà yìí iná la níbi àti rí náà gbẹ̀yìn nísìnyí ládùúgbò wà yìí ọjọ́ sùn mélòó <laughs> ẹ̀rọ gbogbo ìmọ̀ràn tí káàdùkú wọn mú wáyé ìmọ̀ràn olùtakùn láká ilẹ̀ gbogbo ẹ̀ ló bá láká ìlú bọ́lọ̀ wọn bá ti gbọ́ mi ènìyàn ni dídá káyọ̀ mi ènìyàn ó ṣe máa ṣiṣẹ́ bá ṣe máa ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ wọn bá bá sọ kalẹ̀ ọ̀rọ̀ tá bá sọ kalẹ̀ èyí ẹ bá rò pé ẹ fẹ́ rí ẹ wá gbọ́ yóò dáadáa nǹkan méjì nǹkan nínú kó ṣe bẹ́yìn lẹ̀ sí ìmọ̀túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run yẹn gẹ́ ní láti wà ní tàbí kó pé a bóyá ọ̀rọ̀ ni àbí pé ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ ẹ̀ wádìí ẹ̀ dáadáa kì í sọ̀rọ̀ ti bá ní àkọọ́lẹ̀ ní àlùkùránì ọ̀rọ̀ tẹ wádìí tẹ ẹni wà sọ́ọ̀tì rẹ̀ ó dọ́rọ̀ pé ápùpà tá a ti wádìí wípé ní ìlànà bí abáyé ètò kù ni pé àwa náà ti gbọ́ yé ọ àwa náà yàgbẹ́ gbà kí àyàfẹ́ ló dẹnu wa ọlọ́mọ ti wá lórí lórí. so ìfẹ́ àdínẹ́lùwà Muhammad sallallahu alayhi wa sallam ibi tó gbọdọ̀ wà yìí ibi láti máa fìdí àdínẹ́bì hàn òun náà ti fi dídú sí Islam wa oní títẹ̀ láti àdínẹ́lùwà Muhammad wa ìrírí àdínẹ́bì gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ìbálò táànábì ń bá yàwó lò ká fi bá wọn yàwó wa lò ìbálò táànábì fi ń bọ́ ọmọ lò ká fi bọ́ ọmọ wa lò ó dàbí ìjòkó kan táànábì wa jọ kan sọ́nà ọmọ àwọn àlejò sọ́nà ìkànnà àwọn ọmọ ànábì wa wá ànábì bá sì jọ ọmọ yìí ìkànnà ọ̀sán hábà ní wọ́n lọ́ọ́ yà àlejò olúwarí á ilé ànábì jọ ọmọ ṣèyí lágbára tí ọlọ́run tó gbọ́ ọmọ ìkí ìkẹ́kẹ́ ní wọn ní ẹgbú àwọn kọ́ṣe lálà mẹ́rin lọ́lẹ̀ ẹlòmíì ọmọ tiẹ̀ àwọn ọmọ rẹ̀ ò ríbi iyọ̀ ọmọ wọn ríbi kò lè wà ń bì kankan ọmọ máa gùn mọ́lẹ̀ yóò máa rán bí wọ́n tó pé àwọn ọmọ rí bí bí ilé yóò gbọ́dọ̀ fún wọn nígbà tí èèyàn bí transformer tẹ́ ẹ pé gbogbo àtàlá ti transformer àmọ́ ń tábùlẹ̀ àbámọ́ súnmọ́ transformer àmọ́ súnmọ́ ẹlòmíì mo ti sọ̀rọ̀ ẹ̀ nínú lẹ́nu o tó bá ti wọlé báyìí transformer wọlé ni àwọn ọmọ ọmọ sáfún tó bá wà nínú àwọn ọmọ sáfún nínú tó bá wà ló pálọ̀ wọ́n ta kó ló pálọ̀ tó bá wọ rúùmù àwọn ọmọ àwọn ọmọ tìjú káwọn mẹ́lọ̀ lémù nǹkan ta wọ́n bẹ́ẹ̀ sá lọ ni eré transformer ti dé níwèé gbọ́dọ̀ bọ́ọ̀ rẹ̀ bá nàbì kò lè jayé kọ́ yìí anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì yẹn ṣe transformer nínú ilé àwọn ọmọ máa ń lọ́ mà nàbì ni wọ́n máa ń lọ́ mà nàbì ni pé ìwé ò lọ́ mà nàbì títí anábì ò ní ní ọ̀sán kọjá gbogbo wọn kọ́kọ́ lọ́rùn wa mọ́tálásì. Umama tójú ọmọ ọmọ anabi wa muhammad sallallahu alaihi wa sallam gbé kọ́kọ́ lọ́rùn wa mọ́sálásí níbi tó lọ́ máa anabi lọ́rùn ní. kọ́kọ́ lọ́rùn tá wa gbé wa mọ́sálásí wọ́n tún wá bẹ́ẹ̀ orí tá wa orí bá gbọmọ yìí wò. wọ́n wá ní wa ń náà wa orí umama yìí ó bá ọmọ ó bá àtọ́lọ́lá àtọ́lá náà wá rí ilé ní bí sọ́ọ̀bù gbádùn tó anabi wa ń bẹ lórí ìforí kan lẹ́yìn fa ìkan náà sọ abábí wa sí ní òkè pé àti nǹkan mi ò ti mọ kò tí ì mọ tẹ́lẹ̀ ó gbọ́ ní òkè ká anabi mọ̀ ti wà lórí ìforí kan lẹ̀ òun náà bá gbóyè kan lẹ̀ mara títí fa ọ̀nsìn tọ́mọ yìí tó dìde fún ara rẹ̀ kó lọ́wọ́ àdẹ́bí lànàbí tó dìde kó lórí ìforí kan lẹ̀ sọ́mọ bá rẹ̀ àwòkọ́ ti tàbí rẹ̀ ṣé wọ́n ti ẹ̀ dáhùn ọmọ ti ẹ̀ náà lè máa rí ọgbọ̀n wa yóò sọ yóò tún wá mọ ẹgbẹ́ tó wá rí karamba ní ọwọ́ ara rẹ̀ yóò kọjá ànábì ní yóò tún wá mọ bí kíní ìdíje bá àdúrà ní àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ó wọ̀ rẹ̀ lọ níwájú táwọn ọmọ yẹn ń ṣe tán yóò rọ àná gbogbo nọ́ọ̀sẹ̀sì lè yà èmi jẹ kí n bá wọlé lásán àbá àwọn ọmọ yẹn wá à action mi action rẹ̀ wo alọ́ kọjá ànábì ọ̀ lásán tó bá wọlé báyìí ẹ̀ bí ti ń pariwo mọ́yàwó ló ń pariwo mọ́mọ́ ojú ni ó lè kó kó kó kó áá lakọ̀dé káàdà lákòókò ìrọ̀sùn òní lana uswatun hasana àwùkọ́ sì ní bẹ lára lẹ́nu alẹ́sọ̀lá àtàlà tó yẹ pé ká mọ̀ sí ìsọ̀yàwó àtọmọ àwọn aládùúgbò látà àwọn sọ abáfẹ́máró yà nábì wọ́n nínú táwọn bá nábì wọ̀nyí pé gbogbo ògbà gbogbo ògbà nílùú kàmọ́ rẹ̀ ní sẹ́ yóò mọ̀ smile tó bá ti pàdé yín báyìí yóò mọ̀ smile pàdé yín yóò rẹ̀rẹ̀ pàdé yín alẹ́sọ̀lá àtàlà sọ ma ìgbà sáà ṣàtúnwájú yìí àti ìyàtọ̀

àmọ́ ọmọ ẹranjú wọn ẹranjú wọn ló máa lejú ló máa dijú mọ́lẹ̀ ló máa dijú máa gbárí kí ló dé túdúká túdúká sáládùúgbò túdúká sáwọn èèyàn túdúká sọmọ túdúká síyàwó àmọ́ kàkà tó yẹ kó kọjá àtọ́bí ìbèlè ìjà kejì lòun rò pé èèyàn máa fi ń lulẹ̀ ayé jẹ̀mọ́ àwọn ìkọ́sí ànábì ìfẹ́ ànábì níbi tó wà rèé o tẹwàá ní gbogbo eléyìí àpolówó ẹ̀ fún ara wa mọ́ níjọ́ wá kó dáhùn polówó fúnra wa lẹ́yìn náà ní oṣù mọ́lúdì nàbíyù ọgbọ àtúbọ sínú rọbí ìlà wà lùwà yìí àti ìdúbọ bẹ́ẹ̀ ló kọ oṣù ọjọ́ bí yìí di tí wa bẹ̀rẹ̀ ẹ wà ní sẹwọn níbi àdínábì náà ọlọ́jọ́ bí ọ̀hún dá bí ń dòkó fún fún ọjọ́ bí èèyàn ní ọlọ́jọ́ bí àbí àwọn bẹ́ẹ̀ ṣe táwọn èèyàn lọ́wọ́ ṣe ṣe ọjọ́ àbí ọ̀hún ẹ wá sí rọ̀bí ọ̀la àwùwà rọ̀bí ọ̀sán jùmọ́àdà ùlà jùmọ́àdà sàníyà rọ́jà ṣàbán oṣù mẹ́fà lẹ́bi wá sọjọ́ òbí rẹ̀ wọ́n ni à ah, ìgbé ànábì náà ló tó bẹ́ẹ̀ ìgbé ànábì ni ànábì kọjá ká máa òbí rẹ̀ ìfẹ́ náà nu ọ̀rọ̀ padà ọ̀hún kì í bí nìlá ìdáhàlà agbóhùn abẹ́yẹ kó wà dídé kó wà dídé ìgbára sí bóun ní kíní ìṣe bẹ̀rẹ̀ agbóhùn mọ́ tó wá di tóun ló wá gbalẹ̀ kan òun la wá fi ó ti wá di nìyà ó ti dòsùn wọn tá a fi tá a fi ń wọn báwọn yẹn ti ní ìfẹ́ ànábì lónìí tẹ́bá tí wọ́n aláwọ̀ tó bá aláwọ̀ sí ẹ̀wọ̀n olùdí ànábì àbára rẹ̀ tó bá sọ fáwọn yẹn pé ẹ má máa ṣe mọ́ olùdí ànábì wọn ó ní à ẹ má dáhùn làwọn ọmọ wọn fẹ́ràn ànábì ọ̀tá ànábì ni wọn lórí dọ́là àti mòlúdí nàbí náà ọ̀tá ànábì ni wọ́n wọ́n kọjá ànábì ni wọ́n ra ọ̀tá ànábì ni wọ́n ànábì bínú bọ́lẹ̀ wọn bílẹ̀ ọ̀tá ànábì ni wọ́n wọ́n wá bá àwọn làwọn ti bá àwọn ìyàwó àwọn olùdáadáa ọ̀tá ànábì ni wọ́n àwọn ìyàwó ànábì ò dàrú àwọn ìyàwó wọn náà ní mọ̀ dàrú wọ́n gbọ́dọ̀ wọ́n gbá ẹ̀sìn wọ́n tá ànábì ni wọ́n. ẹ̀yin sẹ́yìn wá pera yín lọ́dẹ ànábì gbogbo ń tá ànábì lálẹ́ yìí pátá òun àdìlára yìí wọn gbogbo ẹ̀lẹ́yìn wọ́n náà báyọ̀ tẹ́ẹ̀bì mọ́ jákulẹ̀ tẹ́ẹ̀bì mọ́ escape kúrò mẹ́ẹ̀ àwọn tó jẹ́ àwọn tí wọ́n dúró ti ẹ̀sìn gan àwọn ò ti dú kílòpò tó wọ́n lòkè nítorí pépé nítorí wọ́n ti dìbò bẹ́ni táwọn fẹ́ràn wíṣí àbí ìṣẹ̀gbẹ́lẹ̀ torí pé wíṣí múra bẹ́ẹ̀ wọ́n àjẹ́ kó dúró sí àwọn láti lè múra bẹ́ẹ̀ bóòlù wọ́n ti wá jẹ́ kó dúró sí ìwọ láti lè múra bá ànábì tí wọ́n múra lẹ́yìn náà sì nìkà nígbà tí a tún fi ń kó àwọn ọmọ ilé tó dè ní ìdí ni àwọn àjọmọ́ mùsùlùmí ọlọ́mọdé àfọwọ́ alágbọ̀nyé gbogbo alágbọ̀dọ̀ nífẹ̀ẹ́ ànábì ẹni tí ò bá nífẹ̀ẹ́ àdébùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn rẹ̀ ń tí ì pé amánibo nífẹ̀ẹ́ ànábì wa ta'atuhu wattikhaduhu qudwa wa uswatan hasana ibi tí fi ànábì wa náà ní ká máa tẹ̀ láṣẹ rẹ̀ ká ànábì láàmú wò pé ah, mo fẹ́ fẹ́yàwó mo ló ti fẹ́ mo fẹ́ gbélé ayé mo ló ti gbé mo fẹ́ kírun mo ló ti kí mo fẹ́ gbàwẹ̀ mo ló ti gbà mo fẹ́ máa jẹun mo ló ti máa jẹun mo fẹ́ báwọn ọmọ mi lò mo ló ti báwọn ọmọ rẹ̀ mo fẹ́ báyàwó mi lò mo ló ti báwọn ìyàwó rẹ̀ mo fẹ́ bọ́kọ̀ mi lò bóò ló ti kọ́ wa ká mọ báwọn ọkọ wa lò ọ̀nà gbẹ̀yìn gbà fàfà nẹ́bí èèyàn ti gbé sí ànábì lórí eré gbogbo ọjọ́ tí àṣẹ ànábì bá wa tako tẹnìkan kò sí bẹ́ẹ̀ni náà ti lè mú tóbi tó lọ́wọ́ wa á ju ọ̀rọ̀ ẹni náà lẹ̀ fi àṣà ànábì ilé mi ó tẹ̀lé o toro sọ lè fún wa pé láàtọ̀ àṣà ni màá lórí ti máa ṣe lè kọ́ àmọ́ bí ànábì náà ló pè tí ò ìjọ ànábì táwọn fẹ́ lóko ètí òsínú ọ̀rọ̀ wa ìjọ ànábì táwọn fẹ́ lóko ètí òsínú mọ̀nà wa ìjọ ànábì lè kí ìdí o ìjọ ànábì mi tó wá òun náà ti ká gbé ẹ̀sìn rẹ̀ lárugẹ gẹ́gẹ́ bó ṣe fi kalẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ bó ṣe fi kalẹ̀ pé ah bẹ́ẹ̀ ni ìṣe ṣe rè gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ká máa ṣe ìfẹ́ ànábì tó lọ́dọ̀ nìyẹn sẹ́yìn pé tọ́mọ̀ kan bá ní pé ah bàbá mi bàbá mi mọ́ múra bí bàbá mi ti máa rìn bí bàbá mi ti máa ṣe kéré kan ó lè nínú oṣù máa ṣe àwa rọ ọmọ mi ó ní àwọn ojú bàbá mi ti èmi ò ṣe o èmi ò ṣe o ayé ti lajú kọjá báwọn tá a bá fẹ́ fi làákàyọ̀ ọmọ nìyẹn dájọ́ tá a làásọ nú àwọn méjèèjì tó wà fẹ́ bàbá mọ́ rí. ibú ti bàbá ti ṣe ni ṣe ní gbogbo nǹkan ló fi jọ bàbá bí ọba ti rìn ní bóṣe wòṣọ ní mọ́ wòṣọ kódà àtẹ̀bá ah, rí báyìí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣe kíni ẹ ti rí bàbá mi irú aṣọ bàbá gẹ̀gẹ̀ ni mo ń wọ̀ yẹ́n ọmọlẹ́yìn ànábìbọ̀ ti rí nù kó e ké sáà náà ti ṣe máa ń ṣe gẹ́lẹ́ òun náà ní ká rí lára rẹ̀ mo ti ẹ̀ṣẹ̀ pọ̀ nílé èké tán àmọ́ wàá ṣèyànjú ẹ̀ ọ̀ nílé èké tán torí pé a bá ti dáhùn kọ́ la dáwọ̀ bá a ti dá nẹ́bí kalẹ̀ kọ́ la gbé wọ kalẹ̀ ìdí ìwọ ní ọmọ agbìyànjú ẹ̀ tó bá dé à ọ lẹ́sẹ̀ bí ànábì náà ẹ ìmọ̀ ìdìbò ìdìbò àlejò náà ní ìmọ̀ ìdìbò èyí kọ́ wà lẹ́sẹ̀ kan ó tún àmọ́ ìdìbò yìí náà lẹ́sẹ̀ àwọn ìdìbò àlejò bí ànábì náà abàdàn ìdí náà ti lè ju ànábì rè sọ́dọ̀ bá àrẹ ọ̀gá náà ti lè bá ànábì ń bẹ ní kékeré lọ́mọdé lọ́lọ́wọ́n ọba ti ní káwọn bàdá ìta wá bá ànábì lórí rẹ̀ wọ́n ti dá ànábì ìbúlẹ̀ wọ́n dá ànábì ìbúlẹ̀ lọ́wọ́ wọ́n sì la igbá ìyàgbẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n sì gbé ọkàn nẹ́bí dájú ọkàn rẹ̀ wọ́n sì pọ̀ tẹ́ni gbogbo ìwà kéta tẹ́ni mọ́ni ìwà ìwà burúkú ìwà tiwakiwa àṣàkáṣà ìrìnkúrè wọ́n fọ gbogbo ẹ̀ dànù kúrò nínú àjàdẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n fọ́ tán bẹ́ẹ̀ wọ́n wá dá a padà sílẹ̀ wọ́n sì rán mi gbá ìyàgbẹ́ àpẹẹrẹ ríran ìsìn bẹ̀bẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ ìlàwọ̀ yìí àwọn ọmọ mi ìsanwó àmbẹ̀ lẹ́sí ẹ̀ lọlé bá àbájọ ní ojúlé káwọn kan ti mú mọ́ ọmọ wọ́n ti ojúlé kan nígbà káwọn tí wọ́n táwọn yóò tó dé padà wọ́n ti ṣe bí wọ́n ṣe lọ àpẹẹrẹ nìyẹn lára nẹ́bí. ó ní ó ní Halima tó jọ àwọn ọmọ bàánú sáà tàbí ń pè ní Halima tó sàbíyà èdè sàbíyà lórúkọ rẹ̀ Halima ló kọ́ ó wá jáde láti ìran bànú táàt pé wọ́n náà fẹ́ sọmọ rẹ ló kọ tó bá kó ọfẹ́ kọ́ sí pé orúkọ ẹni tó gbà lẹ́bi tọ́ Halima gẹ́gẹ́ ni kìí ṣe sàbíà sàbíà ní tìbàtìbà ní sáàdì ni bó náà ṣe di báyìí ló pé ah, ọmọ ìmọ̀mọ̀ lọmọ yìí ọmọ yìí ó lápẹẹrẹ ibi tí wọ́n ti là ìdínú gbogbo kẹ́ni mọ́ ní ìwàkiwà ìwà kẹta ń bẹ lára tèmi ń bẹ lára tèmi náà. ẹ̀sìn ó wàá mọ ọkọ wa bó la á wàá máa má méjì ẹ̀ ní kò lè tán tí ẹ ò lè tán tèmi náà ò lè tán torí pé àdámọ́ wa ni wàá má méjì ẹ̀ kọ́ wa ṣùgbọ́n àlọ́ wa a ti fọ́ dànù kúrò nínú báyà jẹ́ a ti dànù kúrò so ìfẹ́ àlọ́ wa jama tó wà níbi kakọ́ṣe rẹ̀ níbi àṣẹ rẹ̀ ká gbogbo bí ṣe máa ń kírun bí ṣe máa ń gbàwẹ̀ bí ṣe máa ń yọ zàká bí ṣe máa ń yọ bí ṣe máa ń ṣe hajj bó ti ń bá àwọn ìyàwó lò bó ti ní káwọn obìnrin máa bọ́kọ lò bó ti ń bá àwọn ọmọ rẹ̀ lò bó ti ń bá àwọn aládùúgbò rẹ̀ lò irú àkídà tó bí sọ́kàn irú ìlànà tó fi ń pèpè sójú ọ̀nà ọlọ́run bó ti mójútó ọ̀rọ̀ mímọ́ tó gbogbo àwọn nǹkan àwọn agbègbè tó yẹ kí gbogbo wa náà mójútó rèé kódà bó ti lo ìgbésí ayé nígbésí ayé ẹrú tí ó lò ìgbésí ayé ìgbésí ayé ọlọ́lá bá a ti dá ìnábì lọ́lá tó pọ́lọ́wọ́ bá ti dá ànábì lọ́lá tó ànábì wa máa máa pèfà ìgbésí ayé aláìní fún ara rẹ̀ tó àbá tẹ̀ níbi ìkọ́jú àjọyìn mẹ́ mọ́jọ kọ́lá àti ọmọ wa gùn wọ́n níbi rárá ànábì sọ̀rọ̀ àtọ́lá tí ó fẹ́ jẹun nílé tí ò ní oúnjẹ oúnjẹ tí ò ní kí ni jàmáà tí ó lẹ́ran ọbẹ̀ mọ́bù ọbẹ̀ fún yàtọ̀ ìmọ̀ lẹ́ran. kóra ní ọ̀kan àdàbọ̀ Muhammad sallallahu alaihi wa ń wọlé ó wá rí tí wọ́n ń gbé bí ẹran kankan ní. ẹran yìí mọ́wúlá Aisha ló wá táǹkì nígbà mìíràn. rí wọ́n fi ọbẹ̀ tá a jẹ ẹ̀jẹ̀ lẹ́nu yóò ní ẹran. an bá fẹ́ bu ọbẹ̀ fáàdì náà bí arábìnrin ah, kò tó sẹ́ran lórí ẹ̀ ní aláwa ìṣà ni kò sẹ́ran lé ní a ah, ah, nígbà mo fẹ́ wọlé mo rí ẹran kan lórí bọ́ọ̀tù lẹ́ẹ̀kan ọ̀rẹ́ àbẹ́ẹ̀ ni o bàrírọ́ ló ní o sàárà náà sì fi ṣe fún bàrírọ́ ìrẹ́ muhammadu gbọ́dọ̀ jẹ sàárà ẹ eh, anábìnrin tó bá jẹ́ sàárà fún bàrírọ́ lè fi ṣe gíftì báwa tó bá sì fi ṣe gíftì á lè ṣe kí á lè jẹ́ kí la fẹ́ mú láàrin ìní kí kábíwá nẹ́bí lè máa jẹun tí ò ní kíni jẹmọ́ tí ò ní ẹnu ẹlòmíì ìtẹ́lẹ́jọ́ tó bá bá rẹ̀ òun jẹun kò wá sẹ́nu lórí ẹ̀ yóò rí pé ah! ayé ìdúró ti wá bà níbi tí mo wá ń jẹun kò wá lẹ́nu. ìjú ò máa ronú ayé ti bàjẹ́ aláàbẹ̀wò àwọn àpọ̀ tó ju ọ owó tó bá lè rò tó wọlé tó ànábì bí kan gbà táwọn jẹlẹjẹ jẹlẹ ọ̀rọ̀ ní gùn ó ní ibi tàn méjì mọ̀ tó wọlé tó ànábì tó ànábì ó ti dìde lórí ẹni tó fi sùn báyìí ẹni bá ti fa máàkì sí Umaru lára àti ànábì lára Umaru bá ní àyè ah, ànábì rà ah, ẹni ló tó fa làjọ lára yìí sallallahu alaihi bẹ́ẹ̀ ló bí bára rẹ̀ nínú kò yóò ṣe bá yẹ tí gbogbo nǹkan ìyá nọ́ọ̀sì ní ògbésí ayé báyìí kéèmì àti ìnimọ̀ ẹlẹ́kọ̀ọ́ mú bẹ́ẹ̀ ní conditions abá bára wa kò ń ti ká máa wúra wa káwa nílé ayé wa ti bàjẹ́ àmọ́ wa lọ wà sí press yóò wà ní sẹ́nu tó fẹ́ mọ́ lọ ní pokùnso tọ́ba ní ló ní pokùnso ní èmi èmi ẹ̀mọ́ mi ní ẹ̀mọ́ yóò kọ̀ tí mo ti ní ni ẹ̀ ẹ bá mọ̀ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá mọ̀ mi ẹ̀ èmi mọ̀ mi èmi àjàdí àjàdíkọ́ àdìgún ni fún bàbá dájà àdìgún aláàdẹ́bì tó ṣe jù ọ lọ awokọ́ṣe ní lára rẹ̀ lọ́wọ́ àmọ́ gbogbo tó ti bẹ̀rẹ̀ àwọn awokọ́ṣe tó yẹ ká kọ́ṣe èyí ìfẹ́ ànábì tó yẹ ká ní ìyẹn tó bá bá ti ẹgbẹ́ ànábì sọ̀rọ̀ àjọlọ́bì àdìgún ó ní ibi mùsíbà tó bá lè wo bẹ́ẹ̀ kankan nù yín ẹ kọ́kọ́ fi mùsíbà yín kàn bí ẹ ṣe ti gbé ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó tó bá ti di ìdí ẹ kàn bí ẹ dànù náà yọ ọ́ ní fi ń sọ kò bọ́ ọmọ irú àdánwò ló fẹ́ bá ọmọ sọ akọ̀mọ́ níta àṣẹ yìí ò ní wò ó báyìí tó bá nàbì náà ẹ̀ ẹ́ jìnnìkan òtítù ànábì ah báyìí tó bá nàbì náà ó dàbí obìnrin kan tánàbọ̀ àgbàsọ̀lá àtàlágbá ọmọ kúfù ńgbà ọmọ kúfù á ànábì wa kọjá àwọn àlọ́sí ọmọ ìlú tuntun lọ́bi sàárẹ̀ ọmọ mi ibà lọ rí sókó bẹ́ẹ̀ ah, ànábì wa kọjá ń bẹ̀ ànábì wa ní ah, ìyá arábìnrin ọ̀ ti ṣe sùúrù fún dájọ́ náà ó yẹ ọgbẹ́ni ọgbẹ́ni ẹ̀wẹ́ nígbà tí irun tó bá lò sí bọ́ pẹ́ẹ́pẹ́ irun tó bá mi ti bọ́ ni ẹni máa tó ti ṣe sùúrù fún ìyàjọ ọlọ́run ibi bẹ́ẹ̀. àlejò tó wá rí pé tóbi èyí ti gbé rò àlejò bá kọjá lọ sí. àwọn èèyàn wá lọ bá a pé ọ̀ọ́mọ ẹni tó ń bá rè tó ní sani. Ah, ànábì mọ̀ ni ah, èyí máa bá ànábì ní wáṣáyé lọ kàdàkàdà ah, ànábì mọ̀ pé yìí ààyè ilẹ̀ ti dáhùn nǹkan yìí nǹkan sọkàrí tọ́ nígbà tá a dáwọ́ bá kọ́kọ́ bá sùúrù dá kámọ́ ní wàhálà ànábì tó ní. ẹni tó wá ń rí lórí àgbáwò tó bá wò bá ìnáwó ẹ̀dá kò a bá fi jẹ̀wé bá ìnáwó ànábì ju díẹ̀ lọ àbí òjú díẹ̀ lọ ó díẹ̀ lọ ìbá máa ló kú fún ọ̀lọ́dọ̀ ọmọ iye ọmọ tó kú bá ìnáwó àlọ́ lórí àdúrà tí òbá mọ́ ṣe máa rí bí ọlọ́mọdé àfọwọ́ ara wa gbé ọmọ sí ànábì fọwọ́ ara rẹ̀ gbọ́mọ ibi ká tẹ̀lé àṣẹ rẹ̀ níbi ká sì mú ànábì ní aláwòkọ́ ṣe ká rìn bó ti rìn ká ṣẹ̀sìn bó ti ṣẹ̀sìn ká múra bó ti múra ká ní àkídà bó ti ní ká báyàwó lò bó ti báwọn ìyàwó rẹ̀ ká bọ́kọ lò bó ti ní ká báwọn ọkọ wa lò ká bọ́mọ lò bó ti ní ká bọ́mọ lò ká bá ládùúgbò lò bó ti bá a lẹ́kọ̀ọ́ وعزه وفضله كشري على ما تعلقون عليكم بكرا فصل اللهم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت